Imam Maliki tó sì já àfá àwọn àgbà ní áfíríkà ó ti lẹ́ ẹ gbọ́dọ̀ wá túmọ̀ fún ẹ gbọ́dọ̀ wá ìtumọ̀ àkànlò fún ìtumọ̀ àdámọ̀ rẹ̀ ní kẹ́ ẹ lò fún àmọ́ bí kinní yẹn ṣe rí ànímọ̀ rẹ̀ a sì gbọ́dọ̀ gbà gbọ́ bẹ́ẹ̀ a sì gbọ́dọ̀ mọ wádìí rẹ̀. kẹ́ ẹ lè mọ̀ pé ojú gangan ni kèé ṣe ògo àánú ọ̀tọ̀ láyé àánú ọ̀tọ̀ láyé ògo kẹ́lì mọ̀ pé ojú gangan ni ẹ gbọ́ àdìsí yìí ẹ gbọ́ àdìsí yìí àdìsí abdullahi ibùnà amúrù àdìsí muslim ni ó ní alimuksitin inna limuksitin inda allahi alamanadiri min nurin an yamin rahman azza wa jalla wa kilta yadayhi yaminun alladhina ya'diluna fi hukmihim wa ahlihim wa ma wullu pé látọ̀dọ̀ àbúlẹ̀ ọmọ amọ̀ kí a lọ yọnu sí dájúdájú sọ pé dájúdájú àwọn onídéédé lọ́dọ̀ ọlọ́run ní ọjọ́ wọ́n wà lórí àwọn àpótí ìjókòó àpótí tó jẹ́ nínú tó jẹ́ àpótí ìmọ́lẹ̀ tó jẹ́ àpótí ìmọ́lẹ̀ rahman tí wọ́n á wà ní ọ̀tún ọba àjọkẹ́ ayé anzawajalla wàkílí táyàdé ìyẹ̀ nínú ọwọ́ ọlọ́run ọba méjèèjì tó ti gbọ́ ọwọ́ ọlọ́run lọ́wọ́ méjì ẹ máa fẹ́ lọ di transformer mú ní kó lọ dì mú ànẹ́bì tẹ̀lé ó sọ pé ní ọwọ́ méjì ṣùgbọ́n ọwọ́ rẹ̀ méjì yẹn àmọ́ bó ṣe rí a sì gbọ́dọ̀ nígbàgbọ́ nínú rẹ̀ a sì gbọ́dọ̀ mọ dára wa láàmú ká máa béèrè béèrè lórí rẹ̀ pé bó ló ṣe rí o débi tènìyàn ni o débi tẹranko ni o débi tàlùjànú ni o àbùkátà sí tọ́ládàwò ní ká máa béèrè béèrè ní orí rẹ̀ wàkílítà yàdẹ́ yìí yẹ̀mí inú ọwọ́ ọlọ́run ọba méjèèjì ọ̀tún ẹ̀ ló wà o wọ́n sọ pé bíyàn bá ní ẹmbá tí ọwọ́ ẹ̀ méjèèjì bá wà ní ẹ̀gbẹ́ ọ̀tún rẹ̀ olódi abirùn ni òun dọ́gbọ́n sọ pé <laughs> kí ló ń dọ́gbọ́n sọ ná ah, láìlá ìlàlọ́ Muhammad sọ́lá ṣé wo ò tún mọ̀ pé àwọn ìròyìn kan bẹ tó jẹ́ yìí fún Ọlọ́run tó jábùkù fẹ́ dà ó sì mà bẹ́ẹ̀ pé àwọn ìròyìn kan bẹ sẹ́ tó jẹ́ kí ni iyì àpọ́nlé ìgbétóbi fún Allah subhanahu wa ta'ala àmọ́ tó jẹ́ kí ni àbùkù fún ẹ̀dá nínú ìyẹn ni àtàkábùrù wa àtàkábùrù mótómótó àbùkù ni mótómótó jẹ́ fún ẹ̀dá iyì ló jẹ́ fún Allah subhanahu wa òun ló jẹ́ fún Allah subhanahu wa ta'ala mọ́tòmọ́tò ìròyìn mọ́tòmọ́tò àdọ́rù nínú ìròyìn ọlọ́run ni ọba tí máa fi ìnira kan ẹ̀dá ìròyìn yìí ló jẹ́ fún àlọ́rù béèyàn bá sọ rẹ̀ di dọ́rù àtàkùn tó bá sọ̀rọ̀ ẹ̀ di ẹni tó máa ń fi ìnira kan èèyàn á họ̀ fún ni á sà fún ni. ìròyìn yẹn sì ń bẹ lára ọlọ́wọ́ ọba àlejò ọlá pé àjọrù ànáfíhùn òun máa ń fi ìnira kan èèyàn òun sì ní máa ń sìyàn láǹfààní. onímọ̀ sọ̀yàn dolùsì onímọ̀ sọ̀yàn di ọlọ́rọ̀ bíyàn bá gbàròyìn pẹ̀lú pé kí máa sọ̀yàn dolòsì tí ó jáyàn sí kólóbó sáà ní sáfún ni so ajá sí wípé àwọn òròyìn kan bẹ tó já sí wípé iyì ló jẹ́ fún àlọ́ bóun ló lè jẹ́ bẹ́ẹ̀ òun ló lè gbàròyìn pẹ̀lú ẹ̀ tọ́mọ nìyẹn náà bá fẹ́ ṣe bíi bẹ́ẹ̀ yóò dàbùkù fún ni lábẹ́ bẹ́ẹ̀ náà ni pé ọwọ́ méjèèjì ọwọ́ ọba àjọkẹ́ ayé ọ̀tún ẹ̀ ló wà àpọ́nlé ló jẹ́ fún ọba àjọkẹ́ ayé àbùkù ló jẹ́ fún ènìyàn tí ọlọ́run bá dà bẹ́ẹ̀ àbùkù níbùn tó ti yé ẹ̀hẹ́n kí ẹ̀bá so alẹ́bí na yà àdìlú na fi húkú mi yìí àwọn tó jẹ́ onídéédé yẹn àdìsí yẹn wá ó define wọn làwọn tí wọ́n máa ń ṣe déédé nínú ìdájọ́ wọn wọ àhàlìyìn wọ́n máa ń ṣe déédé nínú mọ̀lẹ́bí wọn wọn ìṣàbòsí láàrin àwọn ìyàwó àtàwọn ọmọ wọn wọ́n á máa wúlù àti nǹkan tí wọ́n bá ní kí wọ́n darí rẹ̀ tí wọ́n bá fi wọ́n ṣe wáálí rẹ̀ tí wọ́n fi wọ́n ṣe olùdarí alámòójútó rẹ̀ wọ́n ṣe déédé ń bẹ̀ wọ́n á ṣe dọ́gba àdíìsì múslímù nìyẹn abdullahi ọmọ amúrù ló gbà wá àdíìsì ti síbáyìn abdullahi ọmọ mọ̀síùdù ló gbà wá ẹ ti yọ àbúrérà kó ònú ẹni re fẹ́ẹ̀tù yọ abdullahi búrú mọ̀síùdù kó ònú ẹni re ẹ ti yọ abdullahi búrú mọ́rù kó ònú ẹni re ọlọ́mú yín kìí ṣe àbúrérà nìkan ló gba àdíìsì wọ̀nyí wá abdullahi búrú mọ̀síùdù ọgbà tí ọmọ níkà wá abdullahi amúrì ọgbà tí ọwọ́ méjì ọba àjọkẹ́ ayé ti ń bẹ lọ́tún rẹ̀ ọgbà wá ṣé ẹ̀fẹ́ wá sí ọwọ́ méjì ọba àjọkẹ́ ayé yẹn ẹ̀ tù sí méjì tàbí ẹ̀ tù agbára méjì toró sọ pé yájú ẹ̀wà àyádé náà hù sọ́rọ̀ mọ̀ pé tí wọ́n bá ti sọ yọ́ tó bá ti lè mú wá ní ta ajada tá a yí ìdànù mọ̀ pé sọ̀pọ́ọ̀tì ló ń ni ìkúnlọ́wọ́ oh my god tí wọ́n bá ti lè lo ayíjàdà ó ti kú ọ̀lọ́rọ̀ ọwọ́ ọ̀rọ̀ ti di pé èèyàn ṣèkún lọ́wọ́ ṣe ìkún ọ̀tọ̀ lọ́wọ́ ọ̀tọ̀ ní now nígbà tábìsì wá dákọ kílítáyàdá yìí kílítáyàdá yìí ọwọ́ rẹ̀ méjèèjì náà ọwọ́ ẹ̀ méjèèjì yẹn ọ̀tún ẹ̀ ló wà ṣé bàbá alágbára tó túyájú sí agbára ọ sọ pé agbára méjì ọlọ́run ọ̀tún tó lè tún bẹ́ pé agbára méjì ọlọ́run pé agbára ọlọ́run méjì ló wà hmm? agbára ọlọ́run ó ṣe quantify ó ṣe kà ní méní méjì mẹ́ta mẹ́rin márùn mẹ́fà hmm? ẹ lọ sinmi ẹ̀dọ̀ ọlọ́run lọ́wọ́ méjì ọlọ́mọ níka ó ní ẹ̀yinjú ó ní ojú ó lọ́wọ́ ó lẹ́sẹ̀ tó ti gbọ́ kọ́ ọ lè mọ̀ pé ọlọ́wọ́ bá ní ẹyin jú àdísì Bukhari tún rèé àdísì hmm. Bukhari rèé o tí Imam Bukhari mú wá lábẹ́ ááyà láti fi tú ááyà yìí wàlítùsùnà àlàáìní ìwọ̀núhù máa kan tí ìbá ṣe mistake ọ̀dà bẹni pọ̀rọ̀ lúù ọlọ́run bá sọ bọ̀ bẹ̀ tí ìbá ṣe mistake jẹun wàlítúsùnà. ok ọ̀rọ̀ ànábì Musa ni alayhi salam kí wọ́n lè máa tọ́jú rẹ̀ kí wọ́n lè máa rì ọ́ lójú mi báyìí ṣe máa rí báyìí ṣe máa rí báyìí. ká lè mọ̀ pé ìtọ́lọ́ ń pàlérò ni pé kí Fíráúnà ìyàwó rẹ̀ kí wọ́n máa tọ́jú Musa kọ́lọ̀ wọn bá sì máa fojú ẹ̀rí báyìí kedere ká lè mọ̀ pé ojú ni ẹni bákan náà ááyà tó sọ pé tẹ́jírí bí àyú nìna ọkọ̀ ojú omi inú yóò máa lọ tójú wó máa tó báyìí okay now tójú wó mọ́ tó báyìí lẹ́yìn náà ni ó fẹ́ túmọ̀ àyà yẹn in tó ní ṣe pẹ̀lú àínù àáyúnì náà tí àínù sì jẹ́ ojú ní ìtumọ̀ àdámọ́ ká lè wá mọ̀ pé ìtumọ̀ ojú tí ṣe àdámọ́ náà lálò fún ló mú kí ìmọ̀ bùkọ́rí wá lọ mú àdíìsì wá àdíìsì Abdullahi ibùnú umaru hey nǹkan dé àtìrí àdìsí abdullahi ibùnú mọ̀sẹ̀wúdi oní ti isra àtìrí àdìsí abdullahi ibùnú amúrì oní ti kíni oní ti ọwọ́ méjì ọba àjọkẹ́ ayé àtúwá fẹ́ rí àdìsí abdullahi ibùnú umaru fẹ́ rí nìsín sí gbogbo sàbẹ́lẹ́wà sọ pé parọ́ mọ̀nẹ́bí ni sí gbogbo sọ̀hábà lẹ́sọ̀ pé parọ́ mọ̀nẹ́bí ni mo gbádìí sí yẹn ọwá ní ثم ساق بسنده حديث عبد الله بن عمر رضي الله عنهما قال ذكر ذكر دجال عند النبي صلى الله عليه وسلم àwọn èèyàn sọ̀rọ̀ dajal lọ́dọ̀ ànẹ́bí wọ́n sọ̀rọ̀ dajal lọ́dọ̀ ànẹ́bí ìjọkan ànẹ́bí wá sọ pé innahu la yakhfa alaykum dajal kò gbọdọ̀ dojúrú mọ́ yín lọ́wọ́ o torí kí ni anna Allaha awa tori a'war torí pé dájúdájú Allahu awa bi a'war ọba olójú rákọ̀rákọ̀ kìí ṣe ọba olójú ọba olójú àwòbàdàn bí ẹ ń wọ̀yọ́ tó bá gá ni ẹni tí ò ní jú, a ní sọ pé lẹ́sàbí awárù so ànẹ́bì wá ń sọ nísìn wípé dájúdájú àlọ́rù lẹ́ìsà bí àwàrì kìí sí ọba tójú ẹ̀ dà kìí sọ ọba tójú rẹ̀ kan òríran àbí méjèèjì òríran dáadáa kìí sẹni tábùkù ń bẹ níbi ẹyinjú rẹ̀ wá àṣàrà bìyẹ́dì yìí láàyè nìyí ànẹ́bì wá fi ọwọ́ tọ́ka sí ojú báyìí ah, Allahu Akbar ọ̀rẹ́ ni bó ló ṣe fẹ́ sàdíkì báyìí nìyí anẹ́bì tún indicate wá àṣàrà bí yẹ́dì abụla àìnìyí Abdullahi búnú mọ́rù tó gbà díìsì wá ó ní anẹ́bì tún ṣe kí ni o anẹ́bì tún ń sí ojú báyìí pé ó tún ṣe é ṣe ojú ni mò ń sọ ojú ojú ẹ̀yìn jú wọ́n àṣàrà bìyẹ́dì yìí èlà àìní yìí àmẹ́bí tọ́ka sí ojú rẹ̀ wàá ìnàlímọ̀ sí àdàjàl àwárùlé àìní lè yóò múná àmẹ́bí ní dájúdájú mọ̀ sí ìdàjàl yẹn ok ojú rẹ̀ ọ̀tún bìnàbìnà ló ń wò kò dáhùn ojú rẹ̀ ọ̀tún kò dáhùn táàmù túnú so ànẹ́bì jẹ́ kó yàwọn sàábà wípé mọ̀ sí ìdàjáàlì ò lè rújú fún yín láti mọ̀ tó bá ti dé yóò pèrè ní olúwa fún yín yóò mọ̀ ṣiṣẹ́ kàyéfì ok nínú àmì tẹ́ẹ̀fì mọ̀ ni pé ẹwu ẹyinjú rẹ̀ ojú rẹ̀ ọ̀tún yóò mọ̀ wò bìnàbìnà. Bina ka á nà àìnà wú iná bá tọ́ọ̀fìyà ojú rẹ̀ ó dàbí èso tó yọ sọ̀ǹdò ìyẹn ni pé ojú yẹn ò ní balance ọ̀kan yọ sọ̀ǹdò ọ̀kan mọ́lẹ̀ ní tí ó fi máa wòrán tiẹ̀ nu ọ̀kan rẹ̀ ọ̀kan yọ sọ̀ǹdò ànẹ́bì ń tọ́ka sẹ́yìn jú pé ọlọ́run ọba wa o kìí ṣe áwárù sẹ́nẹ́bì ni ọ̀wọ́ àmọ̀túnmọ̀ áwárù mọ́ ni àbẹ́yìn sẹ́nẹ́bì ni ọmọ̀túnmọ̀ àìnù mọ́ ni àbí ẹ̀yìn bàbá ń dákọ̀ pé ṣékù sọ́lù tẹ̀mínì ó ní ọlọ́run ní ọwọ́ ó ní ọlọ́run ní ẹsẹ̀ ṣèbí àdìsí wọ́n kàdé bẹ́ẹ̀ wọ́n kàdé bẹ́ẹ̀ ń gbọ́ lọ́wọ́ àmú iṣẹ́ ìwá ṣe àdíìsì tí àbú òrérà nìkan gbà wá nínú ẹ̀ náà o ó ń nínú ó nínú ẹ̀ nínú nínú kìtàbù tàwídì tí ibùnú ọmọ àdíìsì kan ọ ni nínú àdíìsì yẹn aláwò ànábì ń sọ pé báyànà ánàlélá ìtàhálà àìmọ ìlú nínú àdìsí tó fẹ́ mú wáyé ànábì ń sàlàyé bẹ́ẹ̀ yìí pé aláwò ní ẹyinjú méjì ó ní ẹyinjú méjì ọwá ní ọwá mú àdìsí àbú rírà wá òkè ibùdókù ló gbàdìsí wá o ọwá mú. ọ̀rọ̀ ànábì wà ń bẹ̀ pé ànábì wá ka áyà iná lọ́ha ìyá amúrukùn aduli àdùlì àmà ila sí ìlà àhàlíà ọwá ń kà á lọ tó fi wá débi an án bàṣírọ́ ọlọ́run ọba o olùgbọ́ ni o olùríran ni o hmm, olùgbọ́ ni o olùríran ni o fàyàdọ̀ ọ̀hún ìbùhámọ̀ ọ̀hún. aláhùdùnì yìí nígbà tí àbú rẹ́ra ń ka áyà yìí tọ́lá mẹ́bìkà yìí fún àwọn àwọn ènìyàn àbú rẹ́ra wá mú ọwọ́ àtàgbàpò rẹ̀ ó gbé síbi etí rẹ̀ báyìí wọ́lẹ̀ tí tẹ̀lé aláàìní yìí ó sì mú ìka tó tẹ̀lé àtàǹpàkò táǹpẹ̀ ní ìka àbábẹ̀lá wa ó gbé sórí ojú ẹ̀ bẹ́ẹ̀ ó gbé sójú ó gbé lórí ojú ojú rẹ̀ báyìí ó mọ́tà pàkó ó gbé síbi etí ó mú ìka ìfàbẹ́là ó gbé síbi ojú ẹ̀rọ amọ̀gbọ́n tó wí o ó ní wàyẹ̀kú ọwà ń sọ pé háàkàdà sẹ̀mí ìtura súlùlọ́ háàkàdà sẹ̀mí ìtura súlùlọ́ sallallahu alaihi wasallam yẹkùrọ̀ òhà báyìí ni mo ṣe rà báyìí ni mo ṣe gbọ́tà ń ké àyà tí mo ké yìí wàyẹ̀dọ̀hún òṣùbù àìyí kábẹ́ẹ̀tì sì gbé ìka méjèèjì rẹ̀ tó gbé sí ibi ojú àti etí tó túbọ̀ sí pé tá a bá pe ọlọ́run ọba ní àsẹ̀mí ọba olùgbọ́ ó ń gbọ́ pẹ̀lú etí alibasir ọba olùríran ó ń rí pẹ̀lú kíni pẹ̀lú ojú látọ̀dọ̀ ànábì ni ooo kèé ṣe látọ̀dọ̀ ṣékù sọ́lù fèmíìnì not from bababunu baasi not from ibunu taimiya not from ibunu koyim not from uh, any scholar this is hadith what you can do ní ìsìn ni pé gbogbo àdíìsì táwọn sọ àbá gbà wá tí wọn náà ti kọ̀ǹfàmù ọ̀kan mẹ́kọ́ lálàáfíà yẹn ohun tó lè ṣe ní ìsìn ni ọmọ àwọn àdìsí yẹn ó nínú bukhari nínú muslim nínú tirimizi nínú nasahi ibùnú mọ́já ó tà jọ ó tún wá bọ́ sínú kùránì gbogbo bí tọ́lọ̀ bá ti dákọ̀ àínú tó ti dákọ̀ wájíhù ó ká wá ìtumọ̀ fún ọ̀rọ̀ tó yẹ ká tú pẹ̀lú ìtumọ̀ àdámọ́ àwa lọ pẹ̀lú ìmọ̀ mọ̀lìkì ta làáfà tiẹ̀ tí àbú àlefa ni àbí ìmọ̀ mọ̀lìkì àbí ìmọ̀ mùsáfìyì àbí ìmọ̀ àbú àlefa ta làáfà rẹ tó sọ pé tó o bá ti rí yẹ́dù nínú àdìsí tí wọ́n ṣàfihàn sọ́dọ̀ àlọ́ ò tó rí jílù tó rí ta là rẹ nínú àwọn àfáà mẹ́rẹ̀ẹ̀rin tó ga sí pé gbogbo wọn là ń lò nílé ayé èwo nínú wọn ló ń fún ní ìtumọ̀ metaphorical meaning èwo nínú wọn imam maliki ó ní al wal imanu bihi wajibun wasuwalu anu bidia ibi táwa dúró sí nìyẹn ẹ má sọ àwọn àfẹ́sìn lẹ́nu àwọn sẹ́fù sọ́ọ̀lì ìfẹ̀mín ìbùnú báàs ìbùnú tàìmíyá ẹ má sọ wọn lẹ́nu so pẹ̀lú bí tí mo bọ́lọ̀ dé yìí èmi èlò rẹ̀ pé nǹkan kan tó ń bẹ tí mo tún lè bọ́ta fún mọ́ lórí ọ̀rọ̀ yìí torí kókó ọ̀rọ̀ nìyẹn the bone of contention òun ni pé ṣé ká túmọ̀ ojú sí ojú ni àbí ká túmọ̀ rẹ̀ sí àánú ṣé ká túmọ̀ ọwọ́ sí ọwọ́ ni àbí ká túmọ̀ ẹ̀ sí agbára mo ti wá sọ mọ́ kífù tàwa alùsùnà alùsùnà lèmi mo ti sọ mọ́ tiwa pé ojú is ojú ẹsẹ̀ is ẹsẹ̀ tẹ́mátì fi ròyìn àlọ́ wo ojú is ojú ẹsẹ̀ is ẹsẹ̀ tẹ́mà ti fi ròyìn alọ́wù yálà nínú kùránì tàbí nínú hadith àbẹ́bí ok mo sì ti mú ẹ̀rí wá wípé ànẹ́bí gan sọ bẹ́ẹ̀ hadith tí mo kà kẹ́yìn ní ìsìn orí bí àbú òrérà bó tún ṣe fi àtàǹpàkò síbi etí tó fi ìfàbẹ́là síbi ojú láti fi hàn yí pé etí etí tí wọ́n fi ròyìn àlọ́wù ojú ojú tí wọ́n fi ròyìn àlọ́wù sáǹdì ti àwa alùsùnà wà lìjàmá nìyẹn èmi ò fún wa lérò pé ọ̀rọ̀ kan tó ń àwọn ìbéèrè tí mo bi ọ̀rẹ́ mi àpàpàǹdodo léèrè kó fọ èsì ẹ̀ fàyè mo ti kà láàárọ̀ mo ti kà àwọn ìbéèrè yẹn láàárọ̀ mi ò nídìí kí tún rìpíìtì ẹ̀ mọ́ mo ti yé so aago mẹ́fà àbọ̀dún fẹ́ lù ní nàìjíríà ní báyìí so aláwọ̀ fún wa ṣe kò ń gẹ dáadáa o aláwọ̀ fún wa ṣe kò ń gẹ dáadáa èmi lẹ́ẹ̀kan sí mùsùlùmí ni mí orí kì í jẹ́ mùsùlùmí mi òun ni alùsùn náà bí èèyàn bá lórúkọ èèyàn máa ń ní oríkì bẹ́ẹ̀ bá ní orúkọ a máa ní oríkì nísìn ànábì Muhammad sallallahu alayhi wa sallam orúkọ rẹ̀ nù ó tún wá ní oríkì ó ní oríkì nínú oríkì rẹ̀ ni nàbíyù nínú oríkì rẹ̀ ni rasulu nínú oríkì ni abdullahi so àwa ọmọlẹ́yìn ẹ̀ náà àwa náà ní oríkì as a good muslim nínú oríkì wa onìkan sì wà ní alùsùnà wàlìjàmáà nínú oríkì wa onìkan sì wà ní salafiyun nínú oríkì wa onìkan sì wà ní asariyun oríkì nìyẹn oríkì nìyẹn tí ò bá gásí kọ́rọ̀ bá kàn tẹ́ ń pọ̀ wá fún un tẹ́ǹbì mi léèrè pé ṣé wàá wà mi mí ló jẹ́ kí n kí oríkì mi oríkì tèmi e ṣe oríkì tèmi ṣe wàbíyà èmi ò ní ṣe pọ̀ pẹ̀lú mo ń sọ mo tuntun sọ èmi ò ní nǹkan ṣe pọ̀ pẹ̀lú kí ni o pẹ̀lú mi ò tiẹ̀ fẹ́ mọ ohun tí ń it's not my business. my business òun ni kí n tú àṣírí àtàsọ́wùfù kẹsọ di ẹ̀sìn kí n tú àṣírí àmàdíyà very good alhamdulillah mo ti ẹ̀sùn gbàgbé mo ti wá rántí báyìí ìbálò dùn mí jù tí bá lọ hẹ́ndì prógámù lónìí láì sọ̀rọ̀ yìí nígbà tí mo ń sọ nípa àkídà àwọn oníṣúfì al-ittihad wal-hulul tí wọ́n tún pè ní wadatul wujudu mo ní àwọn Tìjàníyà wọ́n di ẹlẹ́bọ wọ́n di kèfèrí nípasẹ̀ pé wọ́n sọ pé ọlọ́wọ́n bá àti èèyàn ó di kan náà ó sì wọnú ara wọn àbí mo wá ní àmọ́ ìjọ amadíyà mo ní ọ̀nà míì làwọn gbà di kèfèrí ti wọn mo ní ṣùgbọ́n mi ò tí ì mọ̀ bóyá wọn náà bóyá wọn náà ń fi àlá òwe ẹ̀dá rẹ̀ mo wá rántí wípé à wọ́n fọ́ ọlọ́run wé nǹkan mo ti gbàgbé ni ọlọ́run ti wá rán mi létí nínú késẹ́ẹ̀tì àròjàre amadíyà làròjẹ̀bí rẹ̀ mo sọ nínú part one wípé mirza gulam amadu ó fi aláòwé ẹran omi octopus ẹran omi ọlọ́wọ́ mẹ́jọ nígbà tí màá fi ṣe part two mo wá rí rẹ́kọ́ọ̀dù ọ̀kan nínú àfá ìjọ amadíyà tó ka sí àyẹn úrúdù ní sí àyẹn úrúdù ní sí àyẹn ok ó wá ka sí àyẹn jáde ó sì túmọ̀ rẹ̀ pé láti lè ṣàlàyé rẹ̀ kó lè yé yín àrẹ̀sọ́fọ́lọ́wọ́n ọba ọba tó tóbi nínú ọlá rẹ̀ ó ní ọwọ́ púpọ̀ sọ pé ẹ̀ náà gbà

so Mirza Gulam Ahmadu òun wá ń fi ọlọ́run ọba wé ẹran omi octopus ẹran omi ọlọ́wọ́ mẹ́jọ ẹ ti rírí nínú odò fífi tí Mirza Gulam Ahmadu tó fi àláwé ẹran omi octopus tọ́lọ́ sọ pé a gbọ́dọ̀ fóun ní àpẹẹrẹ nínú ẹ̀dá àwọn a gbọ́dọ̀ fi òun wé nǹkan kan nínú ẹ̀dá òun kò sì sí ẹ̀dá kankan tó jọ òun ìyẹn jẹ́ ká mọ̀ pé ìjàmàdíyà náà wọ́n ní problem wọ́n ní problem wọ́n wà nínú ìjọ tó fi àláòwé ẹ̀dá àwọn wàá fi àláòwé ènìyàn bí àwọn yahudi ṣe ṣe wọn ò fi àláòwé ènìyàn bí àwọn nàṣọ́ra ṣe ṣe ṣùgbọ́n àwọn fi àlọ́ òwe kí ni wọ́n fi wé ẹran mi octopusi bó tilẹ̀ gà sí pé orí burúkú tí wọ́n ń bẹ̀ yẹn kéré sí ti orí burúkú tàwọn ti dà níyà táwọn ti ẹ̀ sọ pé gbogbo nǹkan lọ́lọ́run orí burúkú ńlá nù olópọ̀jù ológajù ọlọ́run má jẹ́ á ṣe àti kékeré orí burúkú ọlọ́run má àti títóbi rẹ̀ ọlọ́run má so Mirza Ghulam òun náà fi àláòwé ẹran omi octopus ẹ̀yin tí a bá ti gbọ́ kásẹ̀tì mi àrògàdà amadíyà ẹ jẹ́rìí sí gbogbo tí mò ń sọ yìí ẹ jẹ́rìí sí ìjà amadíyà sì lè bọ́ ọ̀tà pé wọ́n sọ pé bẹ́ẹ̀ kọ́ torí pé fún ara wọn náà wọ́n ka tíra tàùdí wùlè mọ̀rọ́ọ̀mù lóko tí àyẹ tàùdí wùlè mọ̀rọ́ọ̀mù wọ́n kà bọ́ta nílẹ̀ wúrúdù wọ́n sì túmọ̀ rẹ̀ a sì gbọ́ agbọ́ àwa àlùsúnà ẹgbọ́ dáadáa báyìí ohun tọ́lọ́ ń bá fi ròyìn ara rẹ̀ tàbí tó di sí ẹ̀ bá fi ròyìn rẹ̀ àgbàgbọ́ a ní fi kún tó ti yé a ní fi kún gbogbo báwọn kan àwọn tó gbàgbọ́ ìgbàgbọ́ òrìṣà lọ́lẹ̀ wọ́n gbé wá sínú ìsìláàmù kankan kìí sàwà kìí sàwà àlùsúnà ẹ̀yin ó súfí lẹ́ní pọ́blẹ́mù yìí ẹ̀yin lẹ pé Ògún lọ́lọ́hùn ẹ̀yin lẹ pé Ògún ní àlọ́hùn ẹ̀yin lẹ pé Ṣàngó ní àlọ́hùn àbẹ́ sọ bẹ́ẹ̀ ẹ̀yin lẹ sọ bẹ́ẹ̀ sọ ẹ̀yin lẹ gbé ẹ̀yin àwọn Súfí àwọn Tìjàníyà in particular àwọn ni wọ́n gbé ìbọ̀rìṣà ìbọ̀rìṣà àwọn náà gbé wọnú Islam àwọn làáfẹ́ lẹ́bọ̀ àwọn ni àfẹ́ lẹ́bọ̀ get it clear àánú súnà wàlìgàmáà àdúró sórí ìròyìn tí ọba sí aláàbá fi ròyìn ara rẹ̀ tàbí tó gbèsè fi ròyìn rẹ̀ láì ní sọ pé báwo lórí láì ní wá ìtumọ̀ àkànlò fún wallahu ta'ala a'lam lẹ́ẹ̀kan sí mi ò lérò pé ń tún sọ nǹkan kan mọ́ lórí ọ̀rọ̀ yìí o torí pé ìfẹ́dàkẹ́ni ó kàn mọ́ sọ pé ẹn apá kan báyìí ẹn wálé ayé ní ọdún báyìí ó kú nígbà báyìí ẹn òun náà sọ báyìí gbogbo tí ń sọ ohun ó lè má pé bó ti wà nú sí àló ṣe ń kà jáde tẹ́bẹ́ iná rí áyálù kùránì ní ìsìn tó kà tí ó tán tó ti yẹ kó kà tán ó lóun ó tán mọ̀ pé tó ń bá kà tán yóò tako òun yóò tako òun ó tún kà fi tí un pé ní kéwú fi kún lọ́dún ara rẹ̀ sẹ́ni tẹ́ tẹ́wàá máa tí ó mọ̀ jọ yín lójú pé tó bá ti dákọ̀ àfà kan yóò dákọ̀ tí àrẹ̀ yóò dákọ̀ ọgbọ́n tí wọ́n bí yóò dákọ̀ ọgbọ́n tó kú tí wọ́n ti yẹ tí àwọn òòrùn tó yẹ̀wò rí So the bone of contention has been discussed in brief. No need for further show lórí mọ́sálà yìí àfi tí mo bá rí necessity bóyá tó bá kọ àwọn èsì ìbéèrè tí mo bí léèrè so mo wá fẹ́ ṣàdúrà fún ọ̀rẹ́ mi àpàpàdodo náà pé ọlọ́run ọba ò mọ̀ bá mi tọ́ sọ́nà rẹ o bá mi tọ́ sí ojú ọ̀nà súnà nẹ́bí rẹ o bá mi kọ sójú ọ̀nà àwọn sálàfù o èmi náà tí mo ti wà lójú ọ̀nà ànábì tí mo ti ń tọ ojú ọ̀nà àwọn sálàfù sọ́ọ̀lì má jẹ́ kí n rí àpadà sí aburú o ẹ̀yin tẹ́ ń gbọ́ mi náà tá a ti jọ gbà pé súnà ànábì láálò tá a fi kú àpadà sí aburú ọlọ́mọdé ìṣẹ̀lẹ̀ sí wa o subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk ẹ gbìyànjú kẹ́ ṣí àkíní dáadáa wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu.